Hello everyone, welcome to Toyeen Talks. Lizzy ni Lizzy Anjorin, ó jáde. Ẹ mọ̀ pé problem wọn àti Fọlá ó ti wà tipẹ́tipẹ́ àmọ́ wọ́n dẹ̀ ní nǹkan kan tó ń jọ ń ṣe pọ̀ ṣe mọ̀. Um, gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ tó ti àwọn voice note everything tó ti fi jà ní four five years ago pẹ̀lú ti boss lady nígbà tó ṣì ń support Fọlá. So gbogbo ẹ̀ náà ni Lizzy wá ń jáde tó wá ń gbé jáde tó wá ń really Really, uh, explain you know ó wá analyze ẹ̀ dáadáa fún àwọn èèyàn wípé ok nǹkan báyìí ló ṣẹlẹ̀ lọ́jọ́ báyìí nǹkan báyìí ló ṣẹlẹ̀ pẹ̀lú àwọn ìyàwó kìíní ìyàwó kejì òun tó ń jẹ́ ìyàwó kẹrin because Fọlá ní number third so ẹ wá gbọ́ lẹ́nu ẹ̀ fúnra rẹ̀ so ò máa bá yín gbé wá so ẹ jẹ́ ká jọ gbọ́ nǹkan tí Lizzy ní láti sọ fún wa and ó tún sọ̀rọ̀ lórí ṣáìdì um, Fọlá tí wọ́n jáde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 Eh, Nikai ó kọ́kọ́ sọ pé àwọn ṣe court wedding ó láwọn ṣe magistrate court wedding she said it now lọ́dọ̀ okete. O no so àwọn pọ̀ ní Sango in fact ó wà nù dọ́kúmẹ̀ntì lawyer. ó wà yes ó pẹ̀lú nǹkan tó fi sue Mr Lawal pé àwọn ṣe wedding ní Sango Ọ̀tà ṣe mọ̀ pé àwọn blackmailers ṣe hàn pé fools ni wọ́n wọn ò gbọ́n wọn ò kàwé gbogbo ọpọlọ wọn tọrọ bára ni wọn ò gbọ́n ó wà nínú dọ́kúmẹ̀ntì fi sue tí ẹnu ṣó fi sùn Mr Lawal lọ sí court ṣé wọ́n gbọ́ bí téèyàn ti ń ti court wà bí police station bọ̀ kó ṣọ̀rẹ́ rí láyé ẹ̀yin olórí burúkú blackmailers you said it nínú document to fi sùn Mr Lawal sí court ó ní pé kí adájọ́ kó instruct Mr Lawal kó má béèrè DNA ó dẹ̀ sọ fún adájọ́ wípé ẹjọ́ ṣe ẹjọ́ ṣe wedding ní magistrate court which our lawyer wrote back that you should provide the document àbí lọ́yà wa dẹ̀ sọ pé àfi tá a bá ṣe DNA our lawyer said so pé nothing will be happen until tá a bá ṣe DNA it was during that courses they got to know that you already give the children back to their fathers ẹnu ṣo o ò tí ì wá ta ìwọ tó bá wà lórí lórí social media yìí if you don't look at the criminal angle of this case tó bá ń tẹ̀lé ṣẹpẹtẹrì ṣẹpẹtẹrì fẹ́ máa jí kéèsì yẹn bí ká ní pé family case ìyálé àti ìyàwó no don't forget they've been using this case to make money which EFCC will investigate and issue ọlọ́pàá ara sí you are ọlọ́pàá máa ọlọ́pàá máa invite here now over and over you make money that is the criminal side of the case you lied to the public that you were hungry You lied to the public that you were hungry. You lied to the public that ah, wọ́n sanwó lé mọ́ and people were donating. You lied to the public that èmi ati Mr. Lawal gbé ọlọ́pàá, wọ́n nù ẹ́, wọ́n ṣe é léṣe lójú àwọn ọmọ Everything will be investigated. Why did you lie? Why did you lie to the whole world that the children to be for Mr. Lawal were four? Why tó ṣe lọ drag àwọn family bàbá ọmọ ẹ tó kù? Then bọ̀bọ̀ tó wà lóṣòdì tó ní àwọn ọmọ to wà lọ́wọ́ ẹ, why can't you go and drag the guy? why do you have to come for me because má gbàgbé pé ọ̀rẹ́ ẹ tẹjọ wà lọ́jọ́ tí ṣẹ̀pẹ̀tẹ̀ rí consult ẹ páwọn wá nǹkan táwọn fẹ́ fi bá Lizzy jà ṣó mọ̀ pé ó sọ fún wa. ọ̀rẹ́ ẹ sọ fún wa wípé àwọn onítíátà ló consult ẹ páwọn fẹ́ fa Lizzy lulẹ̀ àwọn fẹ́ mú Lizzy wálẹ̀ àwọn wá nǹkan tí Lizzy tó máa fi ṣubú and they bought you phone and they promise you heaven on earth èyàn má boda, ara ló ń blackmailers so guys ẹ má jẹ́ kán divi this is not issue of ọkọ àtìyàwó o fẹ́yàn mi ni pé kó pa ẹ́ nínú abẹ́ òfin o fẹ́yàn o lè bímọ kó disown ọmọ ẹ̀ lábẹ́ òfin o lè fẹ́yàwó kó disown ìyàwó why kan ṣe ń dissolve marriage why tíjọba even court wedding court wedding can be dissolve if the relationship is not healthy now we're going to treat the criminal side of this case àwọn oníbàáyín ṣọkọ àtìyàwó ìyálé àtẹ̀yìn kí ló kí ló record why did you record Mr. Lawai? why did you tell tailor the recording I'm going to play it. Oya gbóhùn sókè. As a matter of fact my senior wives and I usually talk. Ah, ah. ẹgbọ́n o ó nínú pọ́ǹchì wọ́n ló sọ pé òun àtàwọn ìyálé òun máa ń sọ̀rọ̀ ẹ̀yin èèyàn ẹ àwọn ìyá tá a bá sọ̀rọ̀ ń sìn ṣé wọ́n jọ ẹni tó ń bá sọ̀rọ̀ ẹ̀yin èèyàn àwọn ọ̀yá tá a play audio wọn tán yìí ṣe rí i pé gbogbo ohun tó sọ sínú punch pátápátá ṣe rí i pé irọ́ ni ṣe rí i pé irọ́ ni ó yá continue there. and you treated well to the extent that their children usually visited me ah. and my kids too ah, ah. ìyẹn ò parọ́ ọjọ́ tí Ayọ̀mídé fẹ́ rí dádì wọ́n ní kó wá pàdé àwọn níbi tí wọ́n secretly tọ́jú ẹ sí ọjọ́ yẹn dẹ̀ ni wọ́n get to know wípé ọ̀rẹ́ àwọn tímọ́tímọ́ wá ń bẹ̀ sùn mọ́nú ilé yes or no ẹ̀rí wà ńlẹ̀ o ẹ̀rí wà ńlẹ̀ o ó yá mò ń gbádùn ẹ̀ jàre ó ṣe ó fún mi ní oye oye ya. and my kids too visited them. that is a lie. àwọn ìyá yìí ń bá sọ̀rọ̀ àwọn ìyá yẹn gan mọ̀ pé ó exist ṣe mọ̀ pé ó ti gbóyún lọ káwọn ìyá yẹn mọ́lé ẹ gbọ́ táwọn ìyá yẹn sọ wípé first mummy gan fẹ́ kú ọjọ́ tó wá búlì wọn mọ́lé ẹ ṣáà gbọ́ táwọn ìyá yẹn sọ. Mm-hmm. how and when did he get married to Liz? Then response, my husband just left the house one day mm-hmm. and told me he was going to work. For mm-hmm. about three days after leaving the house, mm-hmm. he usually called me mm-hmm. and said he was at work. Mm-hmm. However, I was shocked when I read online that he got married to an actress, mm-hmm. Liz Anjorin. Mm-hmm. At that time, I was nursing a three-month-old. Okay, ó tún ti three months ń bí. Bọ́ọ̀dì ò ta gbọ́, okay, three months ló sọ fún Punch lẹ́nìí. Ẹ jẹ́ ká jọ gbọ́ iye ọmọ oṣù tó lóun nọ́ọ̀sì nígbà tó grand interview mo ń bọ̀ kò tí ì pẹ́ jù mo ń bọ̀ má ì tí ì finish yẹ off ní sùúrù nà mo ń bọ̀. wọ́n ń pè mí dọ̀kan. mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. òun ni mo ṣe máa sọ àwọn nǹkan tí mo fẹ́ sọ. bímọ fún bàbá ọmọ mi. mélòó ẹ má bínú àwọn nǹkan ọmọ fọlọmọ mélòó lẹ bí fún wọn. mẹ́ta. ah ẹ̀dẹ̀lẹ́ ọmọ oṣù márùn wà tẹ́ ń tọ́ lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ni mo ò tọ́nu. so ọmọ oṣù márùn ni ní four years ago but nínú punch lẹ́nìí ó sọ pé ọmọ oṣù mẹ́ta tọ́ oṣù ọ̀pọ̀ ọmọ oṣù mẹ́ta ló sọ nínú punch lẹ́nìí. Ah, oṣù ọ̀ ẹ̀yin èèyàn tẹ́ ka punch lẹ́nìí ẹgbẹ́ oṣù mẹ́ta ló wà ń bẹ̀ torí oṣù mẹ́rin ló sọ níbí báyìí ó lọ ọmọ oṣù mẹ́rin àsàtijọ́ tó ọjọ́ kejì wedding wa rèé o ó ní ọmọ oṣù mẹ́rin ó wà lọ́wọ́ òun ẹ́ ó lọ́mọ oṣù márùn wà lọ́wọ́ òun lọ́jọ́ kejì wedding wa ó lọ́mọ oṣù márùn wà lọ́wọ́ so a tún ti debunk yẹn ó yá go on song. so i wasn't conversant with happening online. ok kò wà conversant ó dẹ̀ ń ṣe tiktok àbí kò dẹ̀ wà conversant instagram ẹ̀ dẹ̀ ń function dáadáa mò ń gbọ́. people just started calling me and told me to check Gislova, a mm. blog. Okay. That it reported the news of Latif's wedding to Liz. Okay. I even told them that it could not be my husband. When I finally checked it, I realized that he was the one. Actually, actually. So, you I started calling him, but he did not take my calls. I even sent his friends to him. Excuse me. You were calling a man that has been living alone, Nikorodu. ọkùnrin tó ti ń dágbé kòròdú for good two years tó ò mọlé ẹ̀ ó wá gbọ́ pé ó ṣèyàwó ó wá sọ pé you were calling him mo ń gbọ́ ẹ àbí ká tún gbé receipt yẹn can I bring the receipt ṣé kí n gbé receipt Mr. Lawal àti landlord wọn wá ṣé ká tún gbé yẹn náà wá àbí ẹ ti gbọ́ yẹn tẹ́lẹ̀ ó yá continue continue mo ń gbọ́. I even sent his friends to him mm -hmm. all to no avail okay. it was after eight months. ṣé òun náà ló kọ gbogbo òyìnbó yẹn àbí Gistlover ló ń bá sọ torí ẹni tó gba four over eighty ò lè sọ mò gbọ́ mò gbọ́. it was after eight months that I was able to get through to him. Mm. Meanwhile, he only responded because I had said I was fed up with the whole issue mm. and would expose him online. Okay, I'm coming. Okay, he did not responded to you for eight months you now threaten him that you will expose him online We did that eight months àwọn àfáà tó so yín pọ̀ nǹkan àwọn family member ẹ ǹjẹ́ up on it. ọkùnrin náà àwọn ìyálé tó sọ pé ẹjọ́ máa ń sọ̀rọ̀ dáadáa ǹjọ́ tiẹ̀ contact wọn láàrin eight months yẹn torí tó bá contact àwọn ìyálé tẹjọ́ máa man sọ̀rọ̀ dada. for that whole eight months á jẹ́ wípé bára tó fẹ́ wá tọrọ ti wà lójú ẹ̀ the whole eight months yẹn because èmi ní fídíò ń bí èmi ní fídíò níbí báyìí mo ní ọdún ìwọ náà ló gbé ọdún ẹ̀ síta mo lè play ẹ̀ àwọn àfáà tó so yín pọ̀ yẹn eight months yẹn náà o ò pè kankan náà àwọn àfáà yẹn so you need to threaten him after eight months ṣé o ò mọ̀ pé orí wa pé ni o ò mọ̀ pé conversation tó wà láàárín yín within that short period ló fi threaten ẹ̀ o ò mọ̀ pa máa mọ̀ bẹ́ẹ̀ why would you threaten someone tó lóò bímọ méjì fún pé o máa gbé lọ online Kilo ló to tó ṣe máa sọ bẹ́ẹ̀ o lóò bímọ mẹ́rin sorry èèyàn tó lóò bímọ mẹ́rin fún o wá ṣe threaten ẹ̀ pé o máa gbé lọ online so ngbà tó wá sọ wípé o máa gbé lọ online ṣé o rò wípé o ti kidnap ẹ o ti cyber kidnap ẹ because o sọ pé o ṣe ìyàwó traditional o ṣe nìkaì because ti oko ò bá wálé mọ́ àbí tí ọkọ ò fúnyàn ló ń jẹ mọ́ o ma consult àwọn aláàfáà àwọn family member wọn á consult ọkùnrin yẹn so for all oh eight months o oh, sọ fáwọn èèyàn pé grant interview o interview yẹn la dẹ̀ ń play bọ̀ látàárọ̀ yìí àbí so nǹkan tó rò ní wípé kó o rìkọ́ọ̀dù àbí so kí ló wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tó threatening ẹ̀ so thank God kó ti establish pé òun threatening ọkùnrin yẹn nínú relationship yẹn má gbàgbé wípé o ti nínú ìdọkùnrin yẹn lọ́wọ́ ṣé núùdù ẹ̀ tó ní lọ́wọ́ yẹn ó wà nínú nǹkan tó fi threatening ẹ̀ mò ń béèrè ni o mò ń gbọ́ ṣé o mọ̀ pé èmi ní receipt fún everything receipt ẹ̀ wà níbí mò ń gbọ́ ẹ̀ mò ń gbọ́ ẹ̀. I will expose him online because I did not want to die in silence. Okay, she will expose. The first wife did not expose him on internet. The second wife did not expose him on internet. The third wife, which is Amy, I did not expose him. Abi, but you side kúkúrú ku mo ń I was the only one taking care of the children. How many children? Four children, Abi. Oh, no. Okay. You said you were the only one taking care of the four children. What happened to the family of the other children? Don't forget, Mr. Lawal has been helping you to take care of these children when these children were not his own. He knew. So what happened to the other family of those children? Or are you telling us that you purposely blackmailed Mr. Lawal because he got married to me, uh, to Lizzie and Johnny? Now, ẹ̀yin èèyàn, ẹ wá gbọ́. Mo fẹ́ sọ nǹkan kan bọ̀ máa kà lọ jọ máa bá mi kà lọ. Ó sì Yet I would go online and be seeing their father with a well wealthy actress. Okay, pause. You are going online and you are seeing their father father of four with wealthy actress Abi. Ni tí wọ́n ti wá dáyé kí ló sòwọ́ lọ́wọ́ mú tó ṣe kàwé kí ló sòwọ́ lọ́wọ́ mú tó ṣe kọ́ṣe ọwọ́ kí ló sòwọ́ lọ́wọ́ mú are you telling us pé the way you are seeing the man with the wealthy actress the man should go and kill the wealthy actress and bring the money to come and feed your children when the children is not his own is that what you are telling us a ní blackmailer lọmọ iṣẹ́ because nílé ayé yìí nǹkan ní nǹkan ò gbọ́dọ̀ wọ̀ ẹ́ lójú ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò gbọ́dọ̀ wọ̀ ẹ́ lójú nǹkan tí ò bá kí ń ṣe titi ẹ look at the first wife the first wife is there seeing the original uh, original bàbá ọmọ ẹ with the wealthy actress the second wife is there watching bàbá ọmọ wọn with the wealthy actress why you when you know that he's not the father of these children? Are you telling us that the way you bully the two women and force them to leave is the same thing you did to me? So you are telling the whole world that you purposely attacked me, defamed me, destroyed my enemy's name, all because you perceived me as a wealthy person. But how come you perceived me as a wealthy person, but you did not perceive or you did not see me while walking day and night? It takes a blackmailer and a killer. tòun ẹni tí ò ṣẹ́ torí pò pàṣẹ fún wọn pé wọ́n so now because Mr. Lawal left Ikorodu, Ikorodu tó ti ń gbé meji. méjì àwọn nìkan ṣoṣo so ó ti wá fẹ́ obìnrin olowo sìn obìnrin olówó yẹn kí Mr. Lawal kó bẹ́ẹ̀ pa olówó yẹn kó wá kó owó ẹ̀ wá ọ̀ kó bẹ́ẹ̀ pa kó gbé ẹ wá or what are you insinuating? òun sọ fún hansi pé mr lawal tó gbálé half a million fún ẹ kò lówó lọ́wọ́ òun sọ fún hansi pé mr lawal tó ra cross store fún ẹ kò lówó lọ́wọ́ àbí but nísìnyìí tó ti fẹ́ Lizzy ó gbọ́dọ̀ ra private jet fún ẹ ìwọ ò dẹ̀ lè ṣiṣẹ́ ìwọ ò dẹ̀ lè ṣiṣẹ́ mò ń gbọ́ lọ mò ń gbọ́ lọ mò ń gbọ́ lọ mò ń gbọ́ lọ ó Mm-hmm wealthy actress okay. eating and spending lavishly. okay okay ṣẹpẹtẹri lover. mo get ẹ nínú interview so ṣẹpẹtẹri Gistlover bí èmi àtọkọ mi bá ṣe ń jẹun tá à ń eating tá spend lavishly yẹn so ṣẹpẹtẹri is getting at you because ẹnu ah, show that said she doesn't conversant that she's not conversant with social media how come Enu show we see her spending lavishly eating that must be you Shepeteri so Shepeteri you are carefully watching us abi you are watching me and my husband ṣé a lọ sí party lẹ fi rí wa tá à spend lavishly àbí àwọn dining set táwa ń tà interior deco táwa ń ṣe tí mò ń polówó òun lẹ́yìn rí tẹ̀fi sọ pé à ń náwó lavishly this lover so you are seeing us Shepeteri oh really is that why you rush to come and rent an apartment okay you want to get close to me very well Abi. ṣẹpẹtẹ the gist lover you want to get close to me very well okay ó ti yé mi continue wọn mọ́lá. ẹ̀jọ̀ èmi nìtìmá mi ò sẹ́ni so ṣẹpẹtẹrì so isi ẹ rí i pé ọ̀rọ̀ tí ẹnu ìṣó ń sọ nísìn ṣẹpẹtẹrì so ṣẹpẹtẹrì Eh? o ò ń rí wa tá live lavish life ṣe gbogbo ẹ̀ but ṣẹpẹtẹ Gistlover ò rí wa bá ṣe ń ṣiṣẹ́ tá à ń fò caterpillar ò rí mi tí mo gbé oyún sínú tí mo ń ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú one thousand bẹ̀rẹ̀ pẹ̀lú one thousand ilẹ̀ yìí ṣẹpẹtẹ Ri mi ò Ri mi tí mo máa polówó ọjà àmọ́ ò rí mi gbogbo yín ẹ jẹ́ mọ bí tẹ́ ti ń wò where are you watching from let me know èèyàn kan láwọn ń wò from Gaza ṣẹpẹtẹrì eléyìí pọ̀ jọ máa bá mi ka kinní yẹn lọ receipt wà tá a sì ń gbé bọ̀ lọ́lọ́kan òjọ̀kan ká má bàa pẹ́ wọn pé interview yẹn pọ̀ gan ó ti ń pọ̀ ó ti ń tán ok so jọ fún mi jẹ fún mi jẹ fún mi jẹ fún mi jẹ ọmọlá fún mi jẹ. seeing the father with the wealthy actress eating and spending lavishly. ah mo ti play eléyìí sin yìí ṣebí the second mommy. no second mommy ni. Hmm. èmi àti second mommy rèé oya rangan máa bá mi kà yẹn lọ má wọ́ọ̀rì rìsíìtì mọ́ ok torí pé àwa ń jẹun àwa ń eating and ṣẹpẹ ẹnu ìṣó ṣẹpẹtẹrì so because we are eating lavishly don't forget that Lizzie and Johnny that is eating lavishly with her husband Lizzy Anjorin ọmọ ìyá alámàlà ni ó dẹ̀ ṣe ọmọ ọ̀dọ̀ alámàlà ní fàgbà kò ní ìyá kò ní bàbá inú orí ìrìn tó ti ń kiri àmàlà ló ti lọ sí primary school inú orí àmàlà yẹn ló ti ṣọmọ ọ̀dọ̀ alámàlà ló ti lọ secondary school inú ẹ̀ ló ti lọ college of education inú ẹ̀ ló ti lọ poli inú ẹ̀ ló ti lọ university inú ẹ̀ ló ti kọ́ tíátà inú ẹ̀ ló ti ń ṣòwò eating and eating lavishly yẹn eating and spending lavishly yẹn inú ẹ̀ ní Lizzy máa ti lọ sùn nílẹ̀ nílẹ̀ láti lọ rajà àbí a ní àwọn ọmọ yìí sẹ́ ṣó ti yé yín sí ẹ̀yìn èèyàn ṣe ti rí ohun tá à ń pè ní blackmailers she doesn't want to work but she wants to live large lórí oògùn obìnrin mi let me know where you are watching from mo dẹ̀ fẹ́ rí comment yín ṣe ti rí wọn ẹ wá sọ fún mi pé àwọn eléyìí ò kì í ṣe ṣàìbá apààyàn ṣẹpẹtẹrì ẹnu ṣó you granted such interview o mọ̀ páwọn èèyàn máa fojú àmúrọ̀bà wò ẹ́ ṣẹpẹtẹrì gist lover ẹnu ṣó àwọn èèyàn máa fojú apànìyàn wò ẹ́ pé because so you purposely blackmail this lady because you perceived her that she eat well and she spend lavishly nígbà tí èmi náwó lavishly yẹn tí mo dẹ̀ eat well yẹn kí ló gé ọwọ́ ìwọ ṣebí ìwọ jí ẹnu ìṣó orí ìyá ẹ orí bàbá ẹ kí ló dí ẹ lọ́wọ́ mú tó o ṣe lọ sí skul láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ tó bá jẹ́ pé okó dùn ro ẹnu ìṣó tó bá jẹ́ pé okó dùn ro ṣẹpẹtẹrì tó bá jẹ́ pé okó dùn ro ìwọ ṣẹpẹtẹrì ìyá bàbá ẹ ìyá àyá ẹ tó bí wèrè ìyá ẹ tẹ̀ ń gbélé oní jẹnẹrétọ̀ ìwọ náà lọ sí skul so èmi endure now èmi tí mo endure tí mo ń ṣiṣẹ́ so ṣẹpẹtẹrì you purposely keep attacking me and you want to bring me down because of my advertisement on social media ẹ̀yin èèyàn bí Ọlọ́run ṣe tú àṣírí ṣẹpẹtẹrì lénìí ọ̀run á tú àṣírí gbogbo ọ̀tẹ̀ yìí followers mi tẹ́ nífẹ̀ẹ́ mi ẹ̀yin èèyàn ọlọ́run tó bá yé Gistlover jẹ́lé ní tó tú àṣírí Gistlover ṣẹpẹtẹ́rì mo ní pé ọ̀run á fi ọ̀tá yín ṣe ẹ̀sín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi bí ọ̀run ṣe fi ṣẹpẹtẹ́rì ṣẹ̀sín lẹ́nì so you purposely you purposely continually attacking me because of my way of life in doing my advertisement so ẹnu ìṣó kí ló wa mu iwo ti ìwọ náà ò lè lọ ṣiṣẹ́ first mommy kí ló mú ẹ tó ò lè lọ ṣiṣẹ́ second mommy Shebo ori first mommy ori pe pé èmi ìyá wòsíwòsí first mommy ìyá onímọ̀ọ́mọ́ second mommy ìyá labo kí ló dé tí first mommy ati second mommy ò ṣe blackmail mi nítorí lavish lavish lifestyle mi why ti ìwọ ẹnu ìṣó tó fi ojo kan kàwé kọ́ṣẹ́ àbí tó ò ṣiṣẹ́ ọwọ́ rí o ò ṣokòwò rí why did you want to kill me because I am doing my advertisement ayé mà léwu ẹ̀yin yàn ẹnu ìṣó ìjọ́ wo ni wọ́n ti rí èmi kémi lọ sùn ní hòtẹ́ẹ̀lì bí wọ́n ṣe ń ṣe live video lórí bẹ́ẹ̀dì ní òhò lọ́jọ́ tán lọ dún ẹ mọ́jú ṣe rí inú society ta wà ìwọ ò lè ṣiṣẹ́ àmọ́ wọ́n ń ba yé ẹni so nǹkan tó ṣe ń blackmail mi rèé ok mò ń gbọ́ ẹ jàre a ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ báyìí o ẹnu ìṣó a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí wà tí gist lover hmm. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o mò ń gbọ́. My children are not even going to school anymore. Bami Paul say, how many children belongs to Mr. Lawal? None. How many children? Why can't you go for the family of other children? Why can't you consult or consulted the father or the fathers. Hmm? Mo ń béèrè lọ́wọ́ ẹ pé kí ló dé tó o ṣe lè kọ́nsọ́ọ̀tì bàbá àwọn ọmọ ẹ kí ló dé tó o ṣe kó ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wá ba èmi àti Mr. Lawal lórúkọ jẹ́ ó yá continue continue. because I could not afford the fees. ẹ ẹ dúró ná o bímọ mẹ́rin o ò lè afford fees nígbà táwa wà ń kékeré tí mi ò lè san school fees mò ń kiri àmàlà ni nígbà tí Mr Lawal wà ní kékeré tí wọn ò lè afford school fees àdògán ni Mr Lawal ń kiri kí ló ṣèwọ lọ́wọ́ àtẹsẹ̀ ṣé tí iṣu àwọn tí àwọn ọmọ tiẹ̀ bá ṣoríire lọ́la o àwọn ọmọ ò ṣoríire o torí àdàbíjà ò jẹ́ pé torí pé o ò kọ̀nsídà ọmọ tèmi o ò kọ̀nsídà àwọn ọmọ mi o mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe fún mi àwọn ọmọ mi ló ń ṣe fún Fọláṣadé Sàríù ọmọ lálùdọ ọmọ kíkẹ lọmọ àwọn ọmọ ò ní yànnú ayé wàá gbé gbogbo àwọn ọmọ ẹ̀sìn ní rèwerèwerè lágbára àwọn tó nílé ayé àdàbíjà ò jẹpè ó ní ọmọ mẹ́rin ọmọ ò lè lọ sí skul wọ́n pa láàrú òmùṣùkà kí ló dé tó ṣe lọ sí my twelve lọ gbàrú kí ló dé tó ṣe lọ lọ ṣàgbàfọ̀ èmi àti màmá tó bí mi lọ́mọ à ń ṣàgbàfọ̀ dáadáa Why do you want to live large on another person's sweat? Hmm? wọn àwọn nǹkan tó yẹ kí pọ́ǹchì pọ́ǹchì fi ẹ̀ṣẹ̀ sí àgbáyé ni òun lọ́mọ mẹ́rin àbí o ṣàmọ bàbá wọn so are you now telling me pé èmi ni mo máa ṣiṣẹ́ tí mi ò sùn tí gbogbo ayé rí mi nínú oyún tí mò ń polówó ọjà so èmi lèmi máa wá bó ẹ O máa gbé ọmọ sin ni Fọláṣadé Sàríyù ọmọ lálùjọ ọmọ kíkẹ lọmọ ò ní jèrè kankan nù àwọn ọmọ ẹ báyé bá ń jẹ ayé tí ọ̀run jẹ ọ̀run gbogbo àwọn ọmọ ẹ ló máa ṣẹkù lójú ẹ bí yẹ ẹ ṣe ṣòfò lọ́jọ́ alẹ́ bó ṣe máa ṣòfò nìyẹn wàá ṣòfò ẹ̀mí orí kú lórí burúkú obìnrin ìkà olè ọ̀lẹ àwáyé má ṣe rere tó ò ní jèrè ọmọ ni o olórí burúkú ni ẹ obìnrin tó bá fẹ́ jèrè ọmọ ó máa ń ṣiṣẹ́ lórí ni so now Enusho, you said and I quote. O ní ọmọ mẹ́rẹ̀ẹ̀rin wà lọ́wọ́ ẹ̀. Nígbà tí o jẹ́ kálájì sanwó lé first mommy. Tí alájì ò sanwó school fees àwọn ọmọ first mommy. The day recorded Mr. Lawal to play it on social media. When Alaji did not pay house rent of second mommy, and Alaji did not have money to pay their, the school fees of their children, do they come on social media why did you come to social media? I am asking you, baby factory, you continue having babies. Èmi tó ní kí tomo. wá bẹ́ẹ̀ tọ́mọ. pa gan ni mí ni? Mi ò ń ṣàgàn. Mo bí ọmọ kan. Mo ṣẹ̀ṣẹ̀ wá bímọ lé nígbà tí ẹyọ kan yẹn wà ní twenty four. o ò gbọ́ mi èmi nìkan dẹ̀ níyá àti bàbá mi bí mi ò dẹ̀ kí n ṣàgàn mi ò wojú olúwa ọmọ pọ̀ lára mi yánpíá kódà béèrè lọ́wọ́ first mummy àti second mummy ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo lóyún fún Mr. Lawal tí mo gbé oyún fún Mr. Lawal ní nineteen years ago go and ask. lásán ló rò pé mo pa òbò mi dé ni for good twenty four years kí n tó wá bí Florida ó ò ní jèrè gbogbo ọmọ tó tara ẹ̀ jáde Fọláṣadé sàrí ọmọ kékeré ọmọ ọmọ lálùdé kó o bí gba ọmọ gbogbo máa ṣẹ́kù lójú ẹni kò sí kankan nú àwọn ọmọ ẹ̀ tó máa ṣoríire bí gbogbo ọmọ tó tara ayé ẹ̀ jáde ò ṣe ṣoríire àwọn ọmọ tó tara ẹ̀ jáde ò ní ṣoríire àti wọ́ o àti ṣẹ̀pẹ̀tẹ̀rì kí ṣẹ̀pẹ̀tẹ̀rì gbígba ọmọ gbogbo ọmọ ẹ̀ ló máa fọwọ́ ẹ̀ sìn ó máa ya wèrè kú bí yẹ̀ ṣe ya wèrè ni ẹ̀yin olórí burúkú olè obìnrin ẹ̀yin àwáyé má ṣe rere so èmi tí mo wà nú oyún ni kémi máa ṣiṣẹ́ kí n wá bọ́ ẹ pẹ̀lú àwọn ọmọ tí ò ń ṣe ọkọ mi mo ń béèrè lọ́wọ́ ẹ o ò ní kú síbi táṣọ ẹ wà Fọláṣadé Sàríù ọmọ kékeré ọmọ ọmọlá máa jẹ́wọ́ fún ẹ pé ègùn ni mí ṣé o mọ̀ pé àwọn tó gbéṣẹ́ fún wọ́n ń ṣépè wọ́n gbogbo èpè yẹn ló máa jà ẹ́ tọmọtọmọ ìwà àti Gistlover ṣẹpẹtẹ tó bá kù gégéré ṣẹpẹtẹrì gíslọva ìwà àti sàríyù lálùdẹ ọmọ kíkẹ lọmọ ọmọ kíkẹ lọmọ kẹ ẹ kúrò láyé ẹ sin gbogbo ọmọ tó tara yín jáde nínú àgbàdo ẹ̀jẹ̀ nínú kíkorò àdàbíjà ò jẹ́ pé you are a thief o lè ní ẹ ìkà ní ẹ apànìyàn ní ẹ adánilóró ní ẹ ṣẹpẹtẹrì ẹ̀yin èèyàn ẹ abẹ́ ẹ̀gbọ́n ni ó ní àwa náwó lavishly àwa ń jẹun go and work for your money too i work for mine mi ò kí n ṣe oníbàárà bíi titi ẹ Gistlover ìwà tẹnu ṣo i work i don't sleep i work láti bẹ̀rẹ̀ ayé mi ẹ lọ mú èèyàn kan tó máa sọ wípé mo mọ Lizzy hotel tó ti ń ṣiṣẹ́ rè o. ẹ lọ mú wa ó yá kà á sókè kí n gbọ́ sí. meanwhile in the house we were residing mm. the landlord had given me a quick notice because i was not paying the rent. that is a lie ẹ máa bọ ẹyin èèyàn. <sighs> ó yẹ ká sáré rí yẹn pápápá that is a what a lie that is a what a lie mo ń bọ̀ ṣé òun rèé èmi ò láìkè rè àwọn yín o. inú. torí ti bá ti fọlá sí ní ìpínlẹ̀ lọ́bí iṣẹ́ orí fóònù ìbàdí tí èyí pàṣọ ni. n kọ́ ń bọ̀. now it will. mo ń bọ̀ àkójọ síbí ni. bàbá sọ pé kí ilé òun kò ní bẹ́ẹ̀ ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ o ó sáfẹ́rẹ́ fún Mr. Lawal nígbà kan ó sáfẹ́rẹ́ fún wọn nígbà kan gbogbo ìgbà tí olórí burúkú lélẹ̀ ẹ mọ̀ pé wọn kì í fẹ́ kọ́ tó tòótọ́ gbó ẹ̀ kó wọn lójú ó sáfẹ́rẹ́ fún Mr Lawa nígbà kan she was recording Mr Lawa. ó sáfẹ́rẹ́ fún wọn now àsàtìgbà táwa wed èmi àti Mr Lawa. Mr Lawa ẹ máa gbọ́ ẹ máa gbọ́ kọ lòun sùn wípé ibì kan lòun sùn ọmọ mẹ́ta òun tún wọn sùn káàkiri ìkọ́ nǹkan ọ̀dẹ́ oṣù àkíní ẹ̀ tó wá tọ̀sí ìlú àkọ́bá kan. ṣẹgbọ́ ọmọ mẹ́ta lòun kó kiri omi omi máa ń parí kẹ́ ọmọ mẹ́ta lòun kó kiri òun sùn kiri pé kíní ẹ̀ tún wá tọ̀sí àwọn bákan bákan. lókè ọba mi àríyìn owó fún gbọ́dọ̀ fi gba ilé lẹ́sìn tí wàá tún gbọ́ ni pé ẹ̀yìn bá tún gbòdì pé irọ́ ẹ̀ níyà nílé ilé lọ́dọ̀ yìí. ṣé mo pẹ́ ti gbóhùn máa rí lórí péjì ẹ̀ ẹni kí ló ṣe ó lọ bá máa yẹn máa yẹn ò mọ̀ pé ó secretly record òun báwo ni ó lọ bá bàbá landlord bàbá landlord ò mọ̀ pé ó secretly record eh, secretly record òun ó wá ń tì sí bàbá landlord lẹ́nu bàbá landlord wá ní a ah, ẹ jẹ́ wọlé ẹ sọ ẹ òun rí wọn bàbá landlord sọ ẹ pé òun rí wọn lórí online òun rí wọn àwọn àtìyàwó wọn Baba landlord actually said that. She, she secretly recorded the man. The man didn't know. Wọ́n jọ ń ṣàbòsí ni. ati, baba landlord wọ́n jọ ń ṣàbòsí ni. Ṣó But Mr. Lawal wọ́n ti sanwó lé. Mr. Lawal kò kí ṣówó lé tí ẹnìkan o. At a point when Mr. Lawal pick up again, Mr. Lawal start paying everybody because tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò jẹ́ kí Mr. Lawal san owó lé anybody mọ́ kò jẹ́ kó san school fees àwọn gan mọ́ ó dìdí tó ṣèkà fáwọn ìyá yẹn gan but when we got married I said come because relationship tó wà láàrin mi àtàwọn ìyá yẹn ṣe mọ̀ pé báyìí ni so of course mo máa arrange everything now ẹ máa gbọ́ nǹkan tí láńlọ́ọ̀dù sọ. ọmọ lọ́dọ̀ ọdọ yín kẹ́ ó yà kí náà jáde ní nǹkan tó sọ fún èmi ìgbà yẹn mo ti sọ fún lọ́ọ̀yà mi lówó. ẹ̀yin punch ṣe ti gbọ́ ọ́díò tó kọ́kọ́ play yẹn ẹ̀rí pòun bàbá yìí náà ló wà bẹ́ẹ̀ this ìgbà tó ń rìkọ́dù yẹn bẹ́ẹ̀ bíi February or January thereabout twenty twenty one ni tòun àti bàbá yẹn I remember it's about maybe around January February Mr. Lawal àti Sanwó-Olé lẹ́yìn ìgbà yẹn bó ṣe mọ̀ pé òun wá weapon ṣẹpẹtẹ ní ti consult ẹ̀ wọ́n sọ fún pé kó máa wá gbogbo weapon then ó lóò ṣègbéyàwó pẹ̀lú èèyàn now tí ọkọ ẹ ò bá rí owó ilé san yálà ò bímọ fún àbó ò bímọ fún níbo ló wà nínú ìwé ìgbéyàwó pé kó o rìkọ́ọ̀dù ọkọ ẹ kó o wá fi ṣẹ̀sín pé kó rówó ilé san ẹja gbélé tán. ṣé àmì sọ fọ́ two hundred thousand balance owó tilé ti tẹ́lẹ̀ tó tẹ̀. wọ́n fẹ́ san balance kan tẹ́lẹ̀ two hundred thousand wọ́n fún lọ́ọ̀yà pé kí wọ́n san ẹ máa gbọ́ another one but nígbà tó sì ń jẹ́ two hundred thousand yẹn ló lọ secretly rìkọ́dù landlord yẹn but here wọ́n ti sọ gbogbo ọ́díò tó ń gbé wá yẹn ó dàbí ìgbà ọ̀rọ̀ ó dàbí ìgbà ọ̀rọ̀ angel ọ̀rọ̀ mohbad tí wọ́n gbé all station settled all station settled all station settled was not a new video that they made during mohbad case all station settled was a video tán ti ṣe tán ti ṣe ńgbà tọmọ ẹgán wà láyé ṣó ti eyín ẹ mọ̀ some careless talk some free tí bọ̀bọ́ yìí ò mọ̀ wípé ṣẹ̀pẹ̀tẹ̀ rí òun wá òun òun ni gbogbo kínní ẹja máa gbọ́ lọ. mo mo mo kàn mọ̀ pé èyí náà ẹ ẹ mo bá tó pè mí ni ìgbà tó pè mí ó ní ẹgbẹ́ nìkan bá pè mí. ṣẹ́gbọ́n ó pè wọ́n níbi ìbá iná tí ń bọ̀ wá sí social media. ṣẹgbọ́ ṣẹgbọ́ ọ̀rọ̀ tó sọ fún bàbá ẹ rí i pé nígbà tí Mr. Lawal broke tí wọn ò rówó lé san ìyẹn ti ìyẹn ti pẹ́ but she was recording everything ohun bàbá ẹ lọ gbọ́ nǹkan tó post sí péjì ẹ̀ yẹn kẹ wá gbóhùn bàbá ẹ rí i pé the same thing ni níbo ló wà ẹ̀yin èèyàn mi kí ọkọ jẹ́wọ́ ilé ìwọ ìyàwó òṣìṣẹ́ rí ò san ṣọwọ́ pa àdírẹ́sì ẹ̀sìn pé ni ẹ àti àti ìbojú ìyá ẹ̀ jẹ́ mo dẹ̀ sì máa bojú ìyá ẹ̀ jẹ́ ẹ máa gbọ́ ẹ̀yin èèyàn. ike sọ pé ẹ dé pé nínú ìgbà balance owó ti lé ti tẹ́lẹ̀ ti tẹ̀ ẹ ti tẹ̀ ẹ ti fún. mo mo mọ̀ pé èyí náà ẹ ẹ ló bá tún fọ́ pè mí ni ìgbà tó pè mí ó ní ẹgbẹ́ nìkan bá pè yìí ó ní kí n sọ pé ẹ sanwó lé pé ní ọdún ọmọ ẹtì lọ rè kí ìwọ̀n ọ̀gá yẹn á ah, àgbàlagbà ni mí náà bá àgbèjọba kọ. ṣé ẹ gbọ́ ohun tí blackmailer ń kọ́ landlord and if this video tó bá jẹ́ pé rọ́là ń pa you can go to our house ní fàgbà to confirm this. tó bá nǹkan tó yẹ kí punch ṣe rèé you can go to her house at Fagba tó bá jẹ́ irọ́ ni bàbá yẹn ń pa ó ní èèyàn kan máa pè wọ́n kan sọ pé àtọdún kan tí Mr Lawal ti lọ gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń tẹ̀lé mi gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ nífẹ̀ẹ́ mi ẹ̀ ní ṣàgbákò lórí burúkú obìnrin tó máa pa yín tògótògó ẹ ní ṣàgbákò obìnrin tó máa bá ti ń jẹ gbogbo ẹ̀yin ìyá tẹ́ ń tẹ̀lé mi mo fi àsìkò yìí ṣàdúrà fáwọn ọmọ yín ọkùnrin wọn ò ní pàdé obìnrin bíi ṣẹpẹtẹrì àtẹnu mo ṣàdúrà ẹ̀ fún yín la ẹ máa gbọ́ ó sọ fún láńlọ́ọ̀dù pé àwọn kan máa pè wọ́n kan sọ pé Mr. Lawal ti lọ láti ọdún kan ẹ bá mi béèrè lọ́wọ́ ṣẹpẹtẹ́rì àti ẹnu ìṣó pé kí ni wọ́n fẹ́ gbà donations. Mo ń ń transfer lórí pẹ̀lú bá pè é kẹ́ ẹ parọ́. ó yẹ ká wá tó bá béèrè mi ọ̀nà tó nǹkan tó bá béèrè ìdààmú kan tó nà á jà lóhùn. Hello, Yes, the MTA, please lower your volume. The can, people can hear you. Okay, ma. Mm. Ṣé pé people can hear you. Ó ní okay ma. Ṣé rí pé kò sunkún bí. Ẹ máa wo ohun tí ẹnu ìṣó àti ìṣẹ̀pẹ̀tẹ̀rì àtàbùké tán ṣe o. Ṣé pé kò sunkún bí. Ìyẹn ní okay please everybody can hear you. Ẹ máa ẹ wo bẹ̀yẹn ẹ wo bẹ̀yẹn dáadáa. Okay ma. Mm. You can go ahead and talk to people. Let them know what happened about the, the house. Please o, oh, Nàìjíríà ẹ jọ nítorí Ọlọ́run ẹ ṣàánú mi o. Ẹ gbà mí o, ẹ gbà mí o, bọ́lá ti fún mi báyìí mi ò mọ̀kọ́ tí mo fẹ́ ṣe o. Mi ò mọ̀kọ́ tí mo fẹ́ ṣe o, mi ò mọ̀kọ́ tí mo gbà lọ́wọ́ nígbà tí. Níbo ló wà nínú Kùránù tó bá jẹ́ pé nìka iná ṣe fún ẹ kó o pa ọkùnrin? ẹrù oṣù mẹ́sàn-án abiyamọ mi níbo ló wà nínú Quran pé kó wá ṣerú eléyìí lórí íńtánẹ́ẹ̀tì tí owó ilé ẹ̀dẹ̀ ṣe ń read tí nǹkan kan ò ṣe é all because you want donations you want to live large like ẹ eh, ṣẹpẹtẹrì tó jẹ owó ilé ọdún méjì báyìí ẹ jẹ́ kí n block ẹni ẹ máa gbọ́. ṣe rí pé nǹkan tó fi bẹ̀rẹ̀ kọ́ rè ṣe rí pé nǹkan tó fi bẹ̀rẹ̀ kọ́ rè. ọkọ mi gbọ́ pé àwọn mi mo máa lọ pẹ́rù nípa lọ́jà lọ́jà alálọ́dù ilé tí mò ń gbé ó pè mí nípa mo wà nípa ẹ̀fọ́ àti ilé ọkọ mi ò wá sílẹ̀ ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ báwọn ẹrù àwọn ẹrù mi ti wá gbé máa kó o. jẹ́gbọ́ mo dẹ̀ ní another video mi mọ̀ bóyá a máa tètè rí fídíò yẹn ṣá máa tètè rí fídíò yẹn a rí fídíò yẹn lẹ́ẹ̀kan lára àwọn nǹkan tí ó ń bí wọn nínú mò ń bọ̀ irọ́ ló ń pa o mo ní fídíò èyí tó yọ eyín tó ń ṣorí burúkú yẹn mo ní fídíò ẹbí tí Mr. Lawal ti sọ pé wá kó ẹrù ẹ I think we have that video bá mi wá fídíò yẹn síta but before then ẹ jẹ́ ká gbọ́ lára nǹkan tó ń bí wọn nínú ìyẹn ṣẹpẹtẹ rí abuké àtẹnu ìṣó ó yá. ẹ rí ni ó lè wọ bíà oníjẹkújẹ mm-hmm. ẹ̀ńtáyé ẹ̀ ti bàjẹ́. Mm -hmm gold náà fi ń gbé oúnjẹ sórí tébù fún gold plate. ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ̀ ń wò mí lénìí ẹ̀ ní ṣàgbákò lórí burúkú obìnrin ẹ̀ ní ṣe àgbákò olórí burúkú obìnrin ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí gbogbo ẹ̀yin ọkùnrin tẹ́ ń wò mí nísìnyí tán bá ní pé ògo dí ẹ̀mí pin olórí burúkú obìnrin ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ ní pàdé irú wọn ní àsìkò tẹ́ ẹ bá máa gùn kí ọlà ẹ ní pàdé olórí burúkú obìnrin bíi ìṣẹ̀pẹ̀tẹ̀rẹ̀ àtẹnusọ àtàbùkẹ èmi tí mò ń ṣe interior deco mi tó jẹ́ ohun tí màá jẹ ni mò ń wá gbogbo àwọn abọ́ gbogbo àwọn tébù gbogbo àwọn sẹ́ẹ̀tì yẹn interior yẹn mò ń ta ibẹ̀ mo ti rí tọ́rọ́ kọ́bọ̀ tí mo fi ń survive ẹ máa wà àwọn olórí burúkú ọmọ. olè aláyé ń rún. ṣẹgbọ́n eléri ibú ẹ̀dá. Eh, eh, ẹni tẹ́ ẹni kó wá ṣe dna twenty twenty four rí olè olórí burúkú ẹ̀dá aláyé rúnrún bẹ́ẹ̀ olórí burúkú tó ń sọ̀rọ̀ yìí ìyá ẹ̀ pa bàbá ẹ̀ ni kò ní tàn ire awáyé má ṣe rere tó ń sọ̀rọ̀ ìyá tó bí pa bàbá ẹ̀ ni torí yẹ́ ẹ̀ fẹ́ kó ọmọ tẹ̀lé àlè lọ lóyìnbó olórí burúkú awáyé má ṣe rere tó máa gbé òkú ọmọ ẹ̀sìn tó ń sọ̀rọ̀ yìí ẹ bá wa bí olọ́kànlé tó ń yàlè tẹ́ ẹ̀ ń sọ fún ẹni ẹlẹ́ni nítorí pé ó bẹ ah ẹlùṣó ò ní jẹ́ èèyàn tó ma gbogbo ẹ̀dá tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ sàríyù ọmọ lálùdé ọmọ kíkẹ́ lọ́mọ gbogbo ẹ̀dá tó bá fẹ́ ràn ẹ́ lọ́wọ́ wọ́n á pàdé àgbákò tọmọtọmọ wọn wọ́n á pàdé kú òjijì gbogbo ẹ̀dá tó fẹ́ ràn wọ́n sàríyù lọ́wọ́ àdàbí tó ẹ̀kọ́ títọ́ ló gbé wá ẹ̀dá tó bẹ tọ́jú ọmọ tí ò ń ṣọmọ ẹ̀ wọ́n dẹ̀ ń pè lórúkọ nǹkan tó wá wọ̀sì jù ni pé ó máa ń pè sórí iṣẹ́ òun